ẹ káàbọ̀ padà sórí ètò yé tó wa alehikima ọ̀gbọ́n alehikima tó lè tó tẹ́ ń gbádùn láti lè ṣe orísun iléeṣẹ́ alálùbáríkà látọwọ́ ẹ̀mí atọ́kùnrin alájà yusuf ọba pẹ̀lú àlejò mi alhaji wa muhammad Kamel garu àwọn náà ni wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ látàárọ̀ lérí kí là ń pè ní ìgbàlà lọ́nà tí islam gbà fi wo ń tà ń pè ní ìgbàlà àwọn bàbá wa jóye wa nú ọ̀rọ̀ tí wọ́n sọ kányìn nísìn wọn ni ká túbà lọ sọ́dọ̀ ọlọ́run kúrò níbi gbogbo ẹ̀ṣẹ̀ yòówù tá a lè ṣe ọlọ́run ìyẹn gbọ́dọ̀ máa ronúpìwàdà gbogbo gbà ẹni ó bá fẹ́ là yóò máa ronú pé àdá ń bí ẹsẹ̀ ẹni ó bá fẹ́ là yóò nígbàgbọ́ nú ọlọ́run ẹni bá fẹ́ là yóò máa ṣiṣẹ́ rẹ̀ yóò máa wùwà rẹ̀ gbogbo ẹni tí bá ti ń ṣe léyìí ó ń tàn wọ́n padà dẹni gbàlà àwọn mìíràn máa ń ṣe lọ́hùn tó wá rò pé nìkan ti kú ó ti kẹ́sẹ̀ òun lọ hmm, yóò débòdè yóò bẹ̀rù ààrẹ yóò rí pé ẹrù ń bẹ́ẹ̀ nìkan ọba òun gbé ọlọ́run kọ́ sàmọ́nà wa bàbá hmm, àlàyé lórí ọ̀rọ̀ ìgbàlà tá à ń pàbọ̀. Hmm. nínú àwọn àsìbáàbùlì fàlà àwọn nínú àwọn okùnfà tí máa ń mú yàn là téèyàn fi rí salvation tí fi rí gbàlà lọ́dọ̀ Ọlọ́run àti ka bíi mẹ́rin. mẹ́rin bẹ́ẹ̀ ni. a tún wá rí tahliyatu nafs bisifati alhamida wa ibuaduha ani sifati zemima kéèyàn ó la ọkàn rẹ̀ kó fúri ọkàn rẹ̀ kúrò níbi àwọn ìròyìn ẹ̀hún mi kéèyàn ó jẹ́ kí ọkàn rẹ̀ kó máa bẹ pẹ̀lú kó máa jẹ́ pẹ̀lú ìròyìn tó dáa ìròyìn tí yóò mọ mú ẹ̀yìn dání pé ah sàdánkátà rẹ ó ṣe dáadáa hmm. kó jẹ́ pé ìyẹn ni èyí ò fi ṣe ọkàn rẹ̀ lọ́ṣọ̀ọ́ hmm. kéèyàn ó ṣe ọkàn rẹ̀ àtẹ̀mí rẹ̀ kó ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn ìṣesí tó dáa àwọn ìròyìn tó dáa kéèyàn ó fi ṣe ọkàn rẹ̀ àtẹ̀mí rẹ̀ lọ́kàn kó fi ṣe lọ́ṣọ̀ọ́ wàá ìbò àdó àní sefati zẹ́mímọ̀ kó wá jìnà kó jẹ́ kí n tí ó mọ̀ jẹ́ nǹkan tí ó mọ̀ kó dọ̀tí tí ó mọ̀ kó èébú bá ẹ̀mí rẹ̀ kó jìnà sí i eléyìí lọ́lọ́run fi sọ fún wa nínú alukurani tó tún lọ ìgbàlà mọ́ wípé kọ̀dà afláhà mọ̀nzàkáhà ẹ̀mí wa yìí ẹni bá fọ́ mọ́ tó fọ́ mọ́ tó wá jẹ́ ní tó fi ṣọ̀ṣọ́ ẹ̀ náà ní dáadáa ìròyìn dáadáa òun ló fi ṣọ̀ṣọ́ ẹ̀ kọ̀dà afláhà irú bẹ́ẹ̀ ti rí gbàlà ó ti là wọ̀kọ̀dẹ̀ kọ́ba mọ̀ndàsáhà ẹni bá wá dọ̀tí ẹ̀ tó kóròyìn ìdọ̀tí bá ẹ̀mí kọ́dẹ́ káàbà irú ẹni bẹ́ẹ̀ ló ṣòfò ọlọ́mọdé á ṣòfò inú àwọn okùnfà téèyàn tó fi rí gbàlà lọ́dọ̀ ọlọ́run bákan náà inú téèyàn tó fi rí gbàlà lọ́dọ̀ ọlọ́run òun náà ni infakulimal fitọ atila wa walibtiad anishuh qala ta'ala nínú téèyàn tó fi rí gbàlà lọ́sọ́dọ̀ ọlọ́run òun ni ntí ọlọ́run bá bá bùn ni ní dúkìá lówó nípò kéèyàn ó máa ná sójú ọ̀nà ọlọ́run kó wá jìnnà sí ìmọ̀ aṣahun torí ẹlòmíín ní àwọn yìí pọ̀ béèyàn bá wá ní owó ni ìmọ̀ ni ipò ni connection ni gbajúmọ̀ ni gbogbo téèyàn ní yìí tí ń jẹ́ dúkìá yìí náà tí ń jẹ́ wealth yìí tí ń jẹ́ owó yìí òun kéèyàn máa ná sójú ọ̀nà tọlọ́hun okùnfà téèyàn fi rí gbàlà ni ẹ̀rí tọ́lọ́run bá sọ nípa rẹ̀ náà Al-Qur'an bákan náà ọlọ́ni wọ́n fi kú khayran li anfusikum wọ́n fi kú khayran li anfusikum wa man yuqa shuhha nafsihi fa ulaika umul muflihun ọlọ́run ó tún lọ pọ̀ mọ́ ọlà ní tí èèyàn fi ṣòrìdí tí èèyàn fi là láyé ọlọ́ni wọ́n fi kú khayran lakum li anfusikum kẹ́ ẹ máa náwó kẹ́ ẹ máa tọrẹ ló fi ń dáa jù fẹ́mi yín kẹ́ ẹ máa tọrẹ ṣe bọ́lọ́run ló bùn yín ẹlòmíì náà gbọ́n jù yín lọ ẹlòmíì kàwé jù yín lọ ẹlòmíì náà struggle jù yín lọ alámúyẹ̀dì alẹ́ rẹ̀ kì í dáhùn náà ni ẹni tó lọ́n wá ṣe fún an fi kú khayran li anfusikum káyìn náà máa ná yẹn sójú ọ̀nà tọ́lọ̀ òun ló fi ń dáa ju wa man yuqa shuhha nafsihi ẹni ó bá wá ṣàánú tọ́lọ̀ ń bá ṣàánú ẹ̀ tó kápá ahun ẹ̀mí ẹ̀ pétọ̀ mọ́ ṣe ìgbà tó wọ́n ṣe wàhálà ibo wọ́n wà wàhálà wọn ti pọ̀jù jàre ètò fún wọn nígbà tó nígbà tó kápá ẹ̀mí rẹ kó ń bí ahun hmm. ṣíṣe ah, ọlọ́nifá ulahika umul muflihun hmm. àwọn wọ̀nyí náà ni àwọn tí wọ́n rí ìgbàlà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tún wá tún fi tẹ̀lé pé qad aflaha man tazakka wa zakara isma rabbihi fasalla ọlọ́run tún ní mẹ́tẹ̀ẹ̀ta yìí man tazakka wa zakara isma rabbihi ẹni ó fọ ẹ̀mí ara rẹ̀ mọ́ hmm. pẹ̀lú ìwà dáadáa pẹ̀lú sìgìfàrà ẹ̀fẹ̀lúsìtìgìfàr wàzákàrà sùmọ́rọ́bìhì tó tún ṣe zikiri tí ń rántí ọlọ́run fọ́sọ̀lá tí sì tún kírun tó bá pa mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ní kọ́dẹ̀ àfúláhà ẹni tó bá tún ní mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ń ṣe irú ẹni yìí náà òun wà nínú àwọn tí ó là ká tó wá ní papambari ẹ̀ níjọ́ tá a bá déwájú ọlọ́run tọ́lọ́run ó fi ṣe oníkálukú wọn ọlọ́ni wọ̀lẹ̀ wásùnù yàwó mọ ìzìnlẹ̀ hak. wípé ká gbé iṣẹ́ yín ká gbé yẹ̀wò bẹ́ẹ̀ ṣe ṣe láyé sí ni tó bá dijọ́ gbéǹde àlìkíyàmọ̀ káyẹ̀wò ni káwọn ni ah, ah, òdodo ni hmm. mọ́gbẹ̀tàn jẹ́ ẹ̀rọ pẹ́ta ló lọ tó bọ̀ ọlọ́run níṣẹ́ wípé káwọn iṣẹ́ yín wò ká jọ́ọ̀jì yín káwọn iṣẹ́ yín wò bẹ́ẹ̀ ṣe ṣe sí dáadáa àti tó kù káyẹ̀wò ń jọ́nà lọ́run alhaq òdodo ni o fọmọ́fàkù láti mọ̀ wá sí ìnùhú ah, ẹni tíṣẹ́ dáadáa rẹ bá wá tẹ̀wọ̀n tó tẹ̀wọ̀n dáadáa ọlọ́run nífa ùláyíká òmùlẹ̀mùfìlẹ̀hún tó ń tẹ́tí pé àfi ká tún múra sí dáadáa kó pọ̀ kó pọ̀ kó pọ̀ àníṣe aláìmọ́ máa ṣàṣìṣe àmọ́ kí dáadáa wọ́n pọ̀ ọlọ́run tiẹ̀ fún wa lọ́pọ̀tunity ṣùgbọ́n ọlọ́run sọ pé mọ́nà àmìlà ó sọ pé n tó sọ ni pé béèyàn bá ṣe dáadáa kan yóò fi gba mẹ́wàá hmm. tọ̀ ṣe rí i pé bónọ́ọ̀sì yẹn ti wà ńlẹ̀ hmm. béèyàn bá rí bá dáadáa mẹ́wàá ṣe lójúmọ́ tó ní ládàá hundred ṣe rí i pé béèyàn bá wá ya òpònú tí ì bá ṣe kíkíní yóò ṣe aburú ọgọ́rùn-ún kó tó di pé hmm. yóò rí yun parẹ́ so ẹ̀ńtọ́lọ́ba ni wọ́n wá ṣe dáadáa tí ìta dáadáa tẹ̀wọ̀n dáadáa fa ulaika umul muflihun àwọn wọn nínú wà nínú àwọn tí wọn là níwájú Ọlọ́run wọn mọ ní ká fatima wá sí ìnùhù ẹni tí ẹ bá wá fúyẹ́ hmm. fa ulayi kẹlẹdẹ náà ká sírú àǹfọ̀sàwọn àwọn ẹni wọn wá rẹ̀mí ara wọn láàyè láyé wọn wá ra àsìkò wọn wọn wá ra láàrin láyé ni bí mọ kánú bí àyàtínà yẹsùlímù nítorí pé wọ́n ṣe àbòsí pẹ̀lú àwọn àmì ọlọ́run ọlọ́run kó má ṣàjà wà náà àwọn tí ó là. àmín hmm. ya Allah ọlọ́run jẹ́ àlàkùn láwọn tí ó là. Hmm wọ́n nù wá pẹ̀lú àwọn tí ó nù wọ́n jà á sófo ọlọ́run ọlọ́run ṣàánú wa ọlànàbí lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni tí ń wò mí lé ẹ sàmí àdúrà kẹfọwọ́ rẹ̀ bọ́jú pé amínà mm, ọlọ́run ọgbàdá ògbó wa ọlànàbí lọ́dọ̀ ọlọ́run àwọn tó jẹ́ ká gbádùn abala tí a gbádùn yìí tí a kò rí Sawtul Akhyar àwọn náà nílé iṣẹ́ Garu Technologies Nigeria Limited tọ́kalẹ̀ ti nàmbà twenty Akínrẹ̀mí Street ní anífowóṣe nílùú Kẹjà ní táwọn gbé ni ìdùnnú ni wọ́n jẹ́ fún gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ pàtàkì ju gbogbo àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ lára ọkọ̀ tó yẹ pé kẹ́ ṣiṣẹ́ mẹkáníìkì ẹ̀yin ẹnjìníà tẹ́ ń tún mọ́tò ṣe ẹ tètè máa ń lọ nísinsìnyí iléeṣẹ́ Garutech láti lọ jàǹfààní tí wọ́n ní fún wa ń bẹ̀ kí láǹfààní náà òun náà ni àwọn tí wọ́n fi ń tún mọ́tò ṣe wọ́n ń pe kíníkan ní scanner scanner yẹn ni a máa fi mọ gbogbo ibi tí àrùn bá wà lára mọ́tò ọ̀pọ̀lọpọ̀ mẹkáníìkì wa ni òní ló fi já sí pé tẹ́ bá gbé mọ́tò fún wọn orílẹ̀-èdè ń fọ́ mọ́tò yín ìgbà tí wọ́n bá wa ṣàyẹ̀wò fún yín wọ́n á sọ pé inú tó ń run wọ́n á lórí ń fọ́ wọ́n á lẹ́yìn rẹ̀ gé wọ́n á ní spinal cord rẹ̀ ọ̀dá wọ́n á lẹ́sẹ̀ rẹ̀ mì wọ́n á ní gbogbo àrùn àrùn oríṣiríṣi wọ́n kà sí lára torí pé gbogbo ibẹ̀ ni wọ́n máa túwò kó tó di bí wọ́n débi tí orí ń fọ́ rẹ̀ wà á wá di pé mọ́tò míì yọ padà wá gorí odó wọ́n ń gba mọ́tò lọ́wọ́ ẹlòmíì ṣùgbọ́n kọ́ mọ́ bàa rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀ tì máa bọ̀ nísì ẹ lọ sí nọ́mbà twenty akínrẹ̀mí street ilé Zagorotech wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ Eh, wọ́n láwọn tiẹ̀ tún wá wá wọ́n máa fún yín ní ẹ̀dínwó discount eh, ní àsìkò tá a wà yìí fún àǹfààní yìí tẹ́ ẹ bá tètè kọ́kọ́ lọ sí iléeṣẹ́ náà láti ra ní tàǹkò ní scanner yẹn scanner yẹn tẹ́ bá ti fi sára mọ́tò báyìí ibi tárùn ń bẹ lára mọ́tò ní scanner yóò gbé fún yín báyìí pẹ̀tọ̀ mọ́tò tẹ́ gbé kalẹ̀ yóò orí ni ń fọ́ mọ́tò tẹ́ gbé kalẹ̀ yóò inú ni ń rún ẹ̀ ti lọ sí iléeṣẹ́ yàtúntẹ̀kẹ́ ìlú bàrà àǹfààní yìí èyí tẹ́ wá ń kun mọ́tò náà gbogbo tí ẹ̀ ń ṣiṣẹ́ painter tẹ́ ń kun mọ́tò tẹ́ ń eh, ṣiṣẹ́ àwọn tí ń kun ọkọ̀ hmm. ẹ̀yin náà lọ bẹ̀ wọ́n gbé kinní kan wọlé tí a pè ní spray boot spray boot yẹn wọ́n máa fi ń bèèkì ọkọ̀ ni tẹ́kọ̀ tán bá fi bèèkì ọkọ̀ fún yín tán báyìí ọkọ̀ yín ò ní yàtọ̀ sí tí wọ́n gbé dé láti ìlú òyìnbó kódà kò ní sí tracy pé wọ́n kùn ẹ̀ ní rápẹ̀rẹ̀ ń bẹ̀ àbẹ́rẹ́ iléeṣẹ́ garitech náà ló tún kó wọlé wọ́n tún wọ́n ń káwọn èèyàn bí wọ́n ṣe lò wọ́n á dẹ̀ bá yín gbé e débi tẹ́ ẹ bá fẹ́ fix ẹ̀ sí wọ́n á tún bá yín fix ẹ̀ ẹ lọ rí wọn ní nọ́mbà twenty akérèmí street gbogbo àǹfààní yìí ló wà fún yín iléeṣẹ́ Garotech àtẹ̀yìn tẹ̀ ń ṣe alignment náà tẹ́ bá ń ṣe alignment tẹ́ pé ẹ fẹ́ máa lo kọ̀ǹpútà láti fi ṣe alignment yín ẹ̀yin ni ẹ lọ rí wọn alignment and wheel balancing ẹ lọ rí wọn kọ́lọ̀ mọ́sá ràn wá lọ fáfáàní ẹ̀yìn tẹ́ bá fẹ́ pe iléeṣẹ́ Garotech ẹ̀pọ̀n sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero twenty three nineteen zero six zero six very simple number zero eight zero twenty three nineteen zero six zero six tẹ́ bá ti pè wọ́n ilé alága iléeṣẹ́ gangan ló máa gbé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 tẹni ká máa bá àwọn yín béèrè lọ́wọ́ àlífà wọn ó dẹ̀ bá wa dáhùn tèmi náà ti wà ń lẹ̀ lágbára ọlọ́run á dáhùn béèrè yín lé pẹ̀lú ògbọ́n ọlọ́run ẹ jẹ́ àlọ́sókè lọ́hùn ẹ ṣeun.